yes ẹ̀yin tèmi nílé èmi ọmọ yín náà ní Esther Ìgbẹ́kẹ̀lé mo ní kí sọ fún yín o Ojútólé tẹlifíṣàn Ọlọ́run ẹ gbórúkọ ẹ Ojútólé gbogbo nǹkan tẹ bá fẹ́ mọ̀ pátápátá nípa àwọn ojúlùmọ̀ àti àwọn ọ̀rẹ́ yín olólùfẹ́ yín nínú eré nínú fíìmù àti ní orílẹ̀-èdè àgbáyé ẹ máa máa rí lórí Ojútólé tìlú ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ó dẹ̀ fún yín ní ìmọ̀ nípa ohun tí a kò ẹ máa wò ẹ má gbé lékè ọmọ tá mi. kò bẹ́ẹ̀ ti dánilọ́nù. báyìí ni ẹ̀mí ọlọ́run sọ sí orílẹ̀-èdè yìí. àwùsí ìdá òkọ́ bí ìdá. wàhálà àwọn adàlejò amọ̀sílẹ̀ yìí. ẹ̀rọ bí ìdá òkọ́ bí ìdá. ẹ̀mí ọlọ́run ní kí a gbàdúrà gidigidi lórílẹ̀-èdè yìí gidigan. àkó sí ìdẹ kò dẹ́nu. wàhálà adàlejò amọ̀sílẹ̀ yìí. ẹ̀rọ bí ìdẹ òkọ́ bí ìdá. ẹ̀mí ọlọ́run ní ká gbàdúrà orílẹ̀-èdè yìí lọ́wọ́. àkó bẹ́ẹ̀ lọ́ra kọ́ sí i. ọlọ́run fẹ́ bẹ̀ ṣe àwọn àwọn tí ó ṣe àwọn fẹ́ bẹ̀ wọ̀ lára àwọn tó ṣe. wà á dà lẹ́kìtì ọmọ sí dáàbì. ẹ̀dọ́ ọlọ́run ní ṣùgbọ́n òun fẹ́ mú olódodo wà á dà lẹ́kìtì ọmọ sí dáàbì. òun fẹ́ mú ọkú ọ̀lọ́nà dale kisa ọhún sí dẹ kọ wàhálà àlejò ọmọ sídáyé rẹ ọlọ́run fẹ́ mọlọdọdọ kúrò lọ́nà o àkọ́bí ìdẹ ẹgbẹ́ ọlọ́run sọ báyìí àwùkọ tí mi dàrú sí i àwùkọ akóhùn bẹ̀rẹ̀ ẹlẹ́ra bí ìjẹ́ àwùkọ ìjẹ́ àwùsí ìjẹ́ àwùkọ ìjẹ́ ẹlẹ́ra bí ìdá àkọ́jẹ́ àwùkọ ìjẹ́ ló tún di ìjẹ́ àwùbádé kò jẹ́ bí ẹ̀yin ló ní kí wọ́n lọ yí padà àwùfẹ́ dẹ̀ ó ní tó ń gbé tí wọn ò bá yí padà àwòdì rẹ̀ ó ní tí ilé òun bá dé àwùfẹ́ dẹ̀ òun á kọ̀ máa mọ àwọn èèyàn lórí olórí òun á máa mú wọn kọjá lọ báyìí lẹ̀mí ọlọ́run sọ ẹ̀yin ọlọ́run ní ní ìlú àkúrẹ́ ẹ̀yin kọ́ lọ gbàdúrà dáadáa ẹ̀yin ọlọ́run ní

àkóbí ìdẹ àfẹ ìdí àwùsí èlòrán bí ìdá kó bẹ́ẹ̀ di ìdá àwùsí ìdá òǹkọ̀ni èlòrán bí ìdá àkóbẹ́ ìsí ìlú èlòrán bí ìdá ẹ̀kọ́ àwùkọ́ òjẹ́ èlòrán àwùkọ́ bí ìdá àwùkọ́. lọ fọ ọmọ nǹkan jẹ́ ẹ̀mí ọlọ́run ní ká lọ gbàdúrà ó ní tó ń rí ìfìdórí yìí ó ní tó ń yí bọ̀ ó ní ṣùgbọ́n ọ̀pọ̀ ilé ẹgbẹ́ sí wọ wọn kalẹ̀ ó ní gbogbo nǹkan ọ̀sìn ó ní ẹgbẹ́ sí wọ wọn kalẹ̀ olúwa sọ wípé èmi ni mo wà ní ìdíyẹ ó ní tó ń báwọn ènìyàn ní wọn ò fẹ́ tẹ̀mí ní ọlọ́run mọ́ wàhálà lẹ́bi ni ó mọ̀ sí láti bẹ́ẹ̀ lẹ́ni ọlọ́run sọ nígbà ẹ̀mí ọlọ́run ní kí wọ́n ṣàfihàn wọn lọ́wọ́ ó ní kó gbàdúrà sí wọn ó ní torí tó bá yá lẹ́kọ̀ọ́ máa wọ́n ló máa fa wọn ni ó ní bẹ́ẹ̀ gbẹ́ni tó parọ́ bẹ́ẹ̀ lẹ̀mí ọlọ́run sọ o ẹ̀mí ọlọ́run ní kí gbogbo ènìyàn tó ní ènìyàn lórílẹ̀‐èdè áfíríkà ó ní kó bẹ̀ sí jẹ́ kó bẹ̀ sí gbàdúrà ó ní tí wọ́n bá gbàdúrà sí ó ní màá rìn kọjá ó ní màá rìn kọjá

ní ìwọ tí ọlọ́run ìwọ tí ọlọ́run pamọ́ ìwọ ọlọ́run